ẹ ǹlẹ́ o màmá wa táyé lolú omi tóògùn èmi náà rí mo ṣe rí náà láìkan ní kò tí pẹ́ tí mo rí kíní ibi tá ń gbé sí pé èmi Bánjí Akíntóyè à ń sọ́pọ́ọ̀tì Tinubu àwọn ọmọ Tinubu ló ń fìyẹn ṣàwádà o a gbọ́dọ̀ bínú sí wọn a gbọ́dọ̀ akànfi rẹ́rìn ṣùgbọ́n iṣẹ́ tá a ní ìdí láti rán sí ọ̀gá wọn padà ní wípé wò eléyìí kì í ṣàwàdà o serious message lélẹ́yìí o àwa Yorùbá ti decide ibi tá à we want our own self determination our own country Oòduà nation là ń wá o ibi tí ó dẹ̀ yẹ kí o wá lo gbogbo politics o ti ṣe àti gbogbo influence o ti ní tó yẹ kó wá lò sí nìyẹn o à ń retí ẹ o aṣíwájú ẹ̀gbọ́n ẹ̀ Bánjí ló ń bá ẹ sọ̀rọ̀ yìí ó máa bọ̀ wàá wá síbi táwọn èèyàn ẹ wà àwa ò kì í ṣe Nàìjíríà mọ́ o kò ní sí election Nàìjíríà nílẹ̀ wa mọ́ the next election is going to be election in Odua Republic máa bọ̀ wá join àwọn èèyàn ẹ o ó time kó wálé o pẹ̀lẹ́ àbúrò mi ó dìgbà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ ò ráyé lóde ẹ rí ìyáàfin ọ̀túnba fọláṣadé olúkọ̀yà àti àwọn méjì kan tán kóra wọn jọ the three amigos wọ́n ní àwọn yọ bàbá akíntóyè lẹ́gbẹ́ àwọn rírú èyí rí o wọ́n yọ bàbá ní ẹgbẹ́ ta ló lẹ́gbẹ́ ta lẹ́gbẹ́ bàbá ní ẹgbẹ́ bàbá ló lẹ́gbẹ́ tí ò bá jẹ́ ti bàbá ogunlọ́gọ̀ àwa tá wà nínú ìlànà a ò ní ṣe ìlànà ẹgbẹ́ míì wà tá a lè ṣe àwọn ẹgbẹ́ kan wà tá a ti ń ṣe lọ tẹ́lẹ̀ torí ti bàbá torí pé a rí i pé bàbá tó tó fi ẹ̀yìn tì ní tó tó fara tì òun la ṣe wá sí ìlànà torí ti bàbá la ṣe wá sí ìlànà a sì yin Ọlọ́run lógo fún àlàáfíà tó fún bàbá àti fún ìmọ̀ àti òye tí bàbá ń lò láti kó wa jọ ẹ̀yin lọ gbẹ̀yìn gbẹ́bọjẹ́ sọ pé ẹ̀yin yọ bàbá ibólẹ́ ti yọ bàbá ṣé ẹ̀yin lẹ yọ bàbá ni àbí bàbá ló yẹ kó yọ yín ó tó wá ṣe pabambarì ni pé ẹ ń bínú Sunday Ìgbòho ẹni ẹ̀yin ti wà ń bẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́ yìí fún ogún ọdún pé ìgbà oní Sunday dé tó wá jẹ́ pò náà ń pariwo èmi ń sọ fún yín lénìí iṣẹ́ tí Sunday ṣe láàárín oṣù mẹ́fà kò sẹ́ni tó ṣerú ẹ̀ rínú gbogbo yín iṣẹ́ tí Sunday ṣe láàrin oṣù mẹ́fà tá a bá pa iṣẹ́ ti gbogbo yín pọ̀ ní ogún ọdún tẹ́ ti ń ṣe gbogbo yín pátápátá kò tó iṣẹ́ ọjọ́ kan tí Sunday ṣe ẹ wo èrò lẹ́yìn Sunday kò sí olóṣèlú lẹ́yìn bàbá Awólọ́wọ̀ kò sí olóṣèlú tó tún tó lérò lẹ́yìn tó kérò lẹ́yìn gbà tó jáde bíi ti Sunday Ìgbòho ẹ wo rally Adó Èkìtì ẹ wo ti gbogbo ẹ lọ ní gbogbo Yorùbá states ibo ló lọ táwọn èèyàn troop jáde táwọn èèyàn táwọn èèyàn kó jáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò gbọ́ ń pa yorùbá nation nígbà tí sunday bẹ̀rẹ̀ wàhálà yìí tó bẹ̀rẹ̀ ìjà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbọ́ millions of nigerians millions of uh, yorùbá tí ò gbọ́ nípa yorùbá nation tẹ́lẹ̀ tí ò tiẹ̀ faramọ́ àtàwọn tí ò fẹ́ gbọ́ àtàwọn tí ò fẹ́ faramọ́ ìgbà tí sunday dé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jáde tán fún àwọn máa yorùbá nation ibo lẹ́yìn wà kílẹ̀ yìí ṣe gbogbo àti sunday yìí jáde kiri kílẹ̀ yìí ṣe ẹ̀kàn ń bínú ẹ̀ ẹ ń bínú orí ẹ ń fi fìlàdédìí kí ló ń ṣe yín kí ló ń ṣe yín ṣé bá la lọ sí yorùbá ní ṣọbẹ ṣe máa máa hùwà náà nìyẹn ẹ lọ ẹ lọ máa ṣèpàdé lẹ́yìn a wà ní executive committee níbi oṣù mẹ́ta sẹ́yìn ni ọ̀túnba fọláṣadé ó ń pe everybody ló lè ń bẹ irú ẹ̀dá wo ni ìyá yìí irú ẹ̀dá wo ni ẹ èmi ò gbọ́ orúkọ ẹ rí kó tó di pé bàbá dé ìgbà tó ń tẹ̀lé bàbá ni mo tó gbọ́ orúkọ ẹ o lè ti máa ṣiṣẹ́ bẹ̀ kò sẹ́ni tó gbọ́ orúkọ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ ló ń sọ léènì pé àwọn tí ń jà fún Yorùbá ṣe ti pẹ́ tá ò dẹ̀ gborúkọ wọn ọ̀ǹtì tí bàbá dé ọ̀ǹtì tí Sunday Igboho dé nítorí náà iná ọ̀tẹ̀tẹ̀ dá kò lè jò rárá rárá iná ọ̀tẹ̀ yẹn ò lè jò ní Yorùbá land bàbá Professor Banji Akintoye ó ní olórí wa ó ní àlànà yorùbá land ó ní aṣíwájú yorùbá land kí ọlọ́run lódùmarè kó lọ́ra ẹ̀mí bàbá kọ́lọ́run fún bàbá ní agbára okun àti agbára bàbá làwa ń tẹ̀lé àwa ò mọ̀ yín rárá a ò mọ̀ yín bàbá la mọ̀ bàbá la dẹ̀ ń tẹ̀lé sọ ẹ jẹ́ kọ́rọ̀ yé yín ẹ jẹ́ kó yé yín iná ọ̀tẹ̀tẹ̀ ń dáyàn ò lè wù rárá rárá iná yẹn ò ní ràn tó bá dẹ̀ ràn ẹ̀yìn gan ló máa jó bi nọ́ọ̀tì yẹn bá ràn ẹ̀yin ní nọ́ọ̀tì yẹn máa jó kẹjẹ yi mi yé yín láti ìlànà Canada ni mo ti ń sọ̀rọ̀ mo mọ̀ pé wa ìpàdé tá a mọ gbogbo tó sọ ń àtàwọn tẹjọ ń dáná tẹ ń dáná àtúnpàdé ẹjọ bá mi àfi ká mọ múra kò sí tá a fi múra awó ní nǹkan tá a fi múra àwọn kan fẹ́ pàdé ìbò wọn ní bàbá lè dogun kó dogun Sunday Igboho dúró sẹ pé Yorùbá gbọ́dọ̀ kú lórúkọ ẹrú Yorùbá gbọ́dọ̀ ní òmìnira ó ń dà fitafita àmọ́ ọ̀tá pọ̀ ọ̀tẹ̀ pọ̀ ọba aláàyè alágbára fìlànà kó àwọn èèyàn lẹ́rújọ́ náà ọ̀ràn Mósè pé kó wa kó wọn kú lórúkọ ẹrú òun ni Mósè tọ́lọ́ ọ̀ràn sí wa ọba aláàyè alágbára gíga àti Sunday Igboho àti gbogbo àwọ̀ èèyàn nítorí pé ó nífẹ̀ẹ́ ọlọ́run nítorí pé ń proud orúkọ ọlọ́run orí mi ṣe ń ṣàdúrà yìí torí pé ń proud orúkọ ọlọ́run ọlọ́run kó àwọn èèyàn jọ òun lèmi kan délẹ́bọ nítorí Yorùbá nation ọlọ́run kó àwọn kìrìsìtẹ́nì jọ òun kó àwọn mùsùlùmí jọ òun ò lè sọ pé kan délẹ́bọ oníṣùgbọ́n ọba tó ní agbára yọ gbà fún àwọn ọba láàyè gbogbo àwọn tí wọ́n ń jà fún ìṣọ̀kan ọmọ Yorùbá látòrí ká lè nífọ̀kànbalẹ̀ ọlọ́run aláyè àti gbogbo àwa tá a ní nǹkan kan tá a ní nǹkan kan tọ́jú pé wọ́n la ní ìwọ ní màálù ìwọ ní màálù tí ò nírú ìwọ lọ ń bá lé ṣinṣin ìwọ dẹ ní ọgbà pàtí gba láìlára ọlọ́run aláyè ọba tí kò ní yọ èkó yọ wá ààbò rẹ ọdọwọ́ rẹ lọ́wọ́ aláyè yọ wá ẹni tó ń jà fún wa kíyà máa jẹ wálẹ̀ yìí o mọ́sẹ̀ tó lọ́rọ́ sí wa o nílẹ̀ Yorùbá báwa dúró sí wọn lẹ́yìn. yorùbá broadcasting network fún ìgbédìde àṣà yorùbá.